Salão ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah atọrọkẹ́ atọrọkẹ́ fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam ẹ jẹ́ aṣa salatu fún anabi dáadáa sallallahu alayhi wa sallam ẹ jẹ́ aṣe lẹ́ẹ̀kan sí i sallallahu alayhi wa sallam ẹ jẹ́ aṣe kó pé mẹ́ta sallallahu alayhi wa sallam allahumma salli wa sallim ala sayyidina muhammadin wa ala alihi wa sahabihi wa sallim àkí àwọn bàbá wa tí ọlọ́run fi ṣe ìmọ́lẹ̀ fún gbogbo wa tí ọlọ́run fi wọ́n ṣe ìmọ́lẹ̀ fún gbogbo ọkàn tọ́lọ́run fi wọ́n ṣe ìmọ́lẹ̀ fún gbogbo ẹ̀dá kí ọlọ́run ṣàjì àrí wọn pẹ́ ọ̀làlá ilaha illallah ala sallallahu alayhi wa sallam gbogbo àwọn bàbá wa tí wọ́n wá pẹ̀lú wọn tí wọ́n jọ wá láti lé àtàwọn bàbá wa tí a bá ní kalẹ̀ níbí kí ọlọ́mọṣà jáde gbogbo yín pẹ́ ọ̀là sallallahu alayhi wa sallam àwọn bàbá wa bàbá wa ìmáàmù àgbà ní ìlú Tafa níbí tí ọlọ́run pèdè orí lélẹ́rí lẹ́nìí kọlọmọṣà jẹ pẹ́ lórí oyè náà ọ̀là sallallahu alayhi wa sallam gbogbo wa tí a bá wọn yọ ayò oríire akẹ́ra wa kú oríire akira wa kú ìdùnnú akira wa kú ayọ̀ ìjókòó wa ní ààyè yìí ìjókòó kádàrá ni ìjókòó bọ́lọ̀ ti fẹ́ ni ìjókòó ètò ọlọ́run lórí bó ṣe rí bẹ́ẹ̀ ni mo rò pé kí n tọ̀ nínú kéwù táwọn bàbá ti kọ́ wa nítorí wípé tó bá wọn lọ ní máa ṣe èyí tó ṣe tó fi kó wa jọ yìí oore ni a dúpẹ́ rẹ̀ a sì ní láti sọ ipe bọ́lọ̀ tí máa ṣe nù torí tó bá ṣe ka yòókù fún wa tá a máa sọ náà ní pé ẹ̀yìn tí a gba kádàrá bọ́lọ̀ tí máa ṣe nù láfi dúpẹ́ lọ́dọ̀ ẹ jẹ́ a dúpẹ́ dáadáa jama alhamdulilah alhamdulilah rabbil alamin àwọn afáwa tí wọ́n ka alukurani fún wa wọ́n ti ṣínà wọ́n dẹ̀ ti tọ́ ọ̀nà fún mi látara àwọn àyà tuntun wọn ká nítorí pé alukuraani gbogbo ẹ̀ yàrá kan náà ni ọ̀nà tí kálukú fẹ́ bá ọbẹ̀ ni ó yàtọ̀ síra wọn. wọ́n ké fún wa wípé a'udhu billahi minash shaitani rrajim bismillahir rahmanir rahim. ẹjẹ́ adakọ̀ ọlọ́run nígbélóhùn kan sí méjì tóró tó mọ́ ọlọ́run bẹ́ẹ̀ ká fọ̀ ọ́ mọ́ ká pariwo rẹ̀ èyí ló ṣe kókó jù lórí ìjókòó tèmi tàbá ti kí ọlọ́run torí wáàsí tá a ṣe fúnra ara náà ní pé wáàsí ká kí ọlọ́run tàbá ti wá kí àti lo wáàsí ká tó ṣe é nù gbólóhùn tó dùn mọ́ ọlọ́run jù tẹ́rù lè fi kí ọlọ́run ànábì ti júwe rẹ̀ ó ní subhanallah. وبحمده سبحان الله العظيم ونكلمتان gbólóhùn méjì خفيفتان على اللسان méjèèjì ní fúyẹ́ lérí ahọ́n ثقيلتان في الميزان àmọ́ tí wọ́n bá gbé wọn sérí òṣùwọ̀n wọn wúwo pọ̀. حبيبتان إلى الرحمن ọlọ́run wá nífẹ̀ẹ́ wọn ó ti pọ̀ jù àwọn sàbẹ̀ wọn ni gbólóhùn wọn ni ó ní subhanallah. وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم ẹlẹ́ẹ̀kẹ́rin la wí ohun mẹ́ta péré la fẹ́ wí nítorí àsìkò àwí ẹlẹ́ẹ̀kejì fáǹfààní ẹni tí ẹlẹ́ẹ̀kíní ti bọ́ fún gbogbo bùkátà kọlọ̀ máa ṣàtara gbogbo gbólóhùn yìí kó bíyà rẹ̀ fún wa kọ́wọ́láyà àfin tí bẹ́ńbẹ́ kó dùn wá nínú subhanallah wa bihamdi subhanallah ìlànà. ṣètò rẹ̀ kó tó dáa àwọn dà bẹ́ẹ̀ wọ́n ní lọ́kàn bẹ́ẹ̀ wọ́n ń wù níwà bẹ́ẹ̀. àwọn àtàǹbẹ̀ àwọn gbà yí pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nínú ayé kò yọ ọlọ́run sí ọlọ́run sì mà sí kankan bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ ń bọ́ lọ́run lógìkì náà ni. àwọn dà bẹ́ẹ̀ àwọn náà ń wù níwà bẹ́ẹ̀ méjèèjì ní tí ń bẹ látàsùpà nàbì Muhammadu sallallahu àwọn tí wọ́n gbà gbé gbogbo nǹkan kadara ni kadara ni kádàrá ni ìbẹ nínú wọn tó lòun òṣìṣẹ́ mọ́ ìbẹ nínú wọn tó lòun wá jíjẹ mú wọn torí ọba jẹ láyé ó ti ntị ọba jẹ láyé ó ti ọba mú ti nù kó ṣiṣẹ́ mọ́. àwọn àwọn ní rárá nítorí àwọn ti ń à ń sèré ní tó ṣiṣẹ́ tí ń lówó lọ́wọ́ ajá sí pé ọwọ́ ọmọ ènìyàn ní kádàrá rẹ̀ wà kò sí kádàrá kankan bìkan. nínú àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ kádàrá ìtàn tí ó pani lẹ́rìn wọ́n ní lásìkò Umar eh, bin Abdulaziz kan nínú àwọn àlífà tó ti jẹ nílẹ̀ Islam tó ti kọjá wọ́n ní àwọn kan bẹ tọkọ tìyàwó ni wọ́n tí wọ́n ṣe bẹ́ẹ̀ kádàrá wọ́n pè wọ́n ní àlìjàbùríyà àwọn ẹgbẹ́ gbogbo tó bá ṣẹlẹ̀ kádàrá ọlọ́run ni tí ẹ bá wọ́n sùn tó bá lọ kó sẹ́nu mọ́tò kádàrá ọlọ́run ni ọlọ́run ti kọ́ kalẹ̀ pé tó bá díjọba yìí ó kó sí ẹnu mọ́tò ẹni tó ṣe kèfèrí kádàrá ọlọ́run ni ẹni tó ṣe Islam kádàrá ọlọ́run ni ọkọ àti ìyàwó ni wọ́n ìyàwó ọkọ wa wọlé ń jọkẹ́ ó bá ìyàwó rẹ̀ pẹ̀lú ọkùnrin míì tí wọ́n jọ ń láṣepọ̀ lọ́ba fa ìdá yọ lọ́ba bínú kẹ́ a lérí bẹ́ẹ̀dì mi níyàrin. ọkùnrin tó ń bá sáré jáde nìyàwó bá ń bẹ̀ pé kọ́mọ bínú kó sànú òun kọ́mọ bínú kó sànú òun pé kádàrọ̀ ọlọ́run ni ó ní ẹ̀ẹ́n kádàrọ̀ ni ní kádàrọ̀ ọlọ́run ah, ló bá ti dàwọ́ ẹnu akókó padà ó bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó ní òun dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ ń tètè fún mọ̀ náà pé tí ìbá ṣe pé àwọn òun tètè rẹ́ ti ń pé kádàrọ̀ ọlọ́run ni àwọn ọ̀bá ìkànnì wọn wá bá Sayyidina Umar radiyallahu ta'ala anhu wọ́n jalè wọ́n á fẹ́ gé e lápá ní bá ń sunkún wọ́n sunkún yọ̀bọ̀ ó ní ha ya khalifatal mu'minin ìwọ khalifa gbogbo mùmíní àtẹ́kọ̀tọ́ òyẹ́dì àlà àwọn qad qaddarahu Allah sọ́wọ́ àjẹmílọ́wọ́ lé ní ọ̀rọ̀ tọ́lọ́ ti kádàrá ni kọ́mọ́rún ní kò burú àgì ọ̀ tábà tí wàá gé ọ ọlọ́run ti kádàrá ń pa àgì ọ náà ni ẹgbẹ́ kádàrá lẹ́gbẹ́ tiwọn àwọn kan tún dìde àwọn ní òsì kádàrá kankan a ní innamal amru gbóná gbogbo tí ń ṣẹlẹ̀ láyé ìpa pátá ń bọ́ náà lógìkì ní pé a so àṣẹ tí wọ́n bá lówó àṣẹ tí wọ́n ṣe ní àṣẹ tí wọ́n bá gbogbo ń bọ́ náà lógìkì gbogbo wọn ni wọ́n fẹ́ẹ̀lì nítorí kọjọ́ mọ́ ti ìsìláàmù àṣedodo ntọ́lọ́run bá ṣe ó ti mọ̀ sí i gbogbo ntẹ́rù bá ṣe ọlọ́run ti mọ̀ sí i kẹrù tó ṣe àmọ́ ọlọ́run ò tí wá gbọ́n gbàdédì kankan bí ẹni tó bímọ méjì ni tí kàn jẹ́ táyé tí kàn jẹ́ kẹ́hìndé tó ti wá máa tí wọ́n máa jẹ tí wọ́n bẹ ṣe wọ́n lálejò tó ní à ẹ kàn débà fún táyé ni kẹ́hìndé ni máa jẹ̀bà ẹ̀yẹn bí fún ẹni pé kò ní jẹ ìmọ̀ ní ń jẹ́ kádàrá ó ti ṣáájú bẹ́ẹ̀ kí ọlọ́run ti wọ́n pé tá a bá gbọ́nà èrí ire kalẹ̀ kó dé léyìn òní ṣe àfikúrẹ́ rí ibú tá a bá gbọ́nà èrí ibú kalẹ̀ kò sí bó tilẹ̀ wọn kiri ká tó kò ní ṣe àfikúrẹ́ rí ire. kùlí lahumma máa lítà lè mú rí fún ọlọ́run láti fún Abíọ́lá bó ti lówó lọ́wọ́ tó kò rí kóra tutil mulka mọ̀ntàṣà ẹni tí ò lówó lọ́wọ́ tó tí ò gbajúmọ̀ tó sì débẹ̀. ẹni tó bá wọn lọ́wọ́ ní fún bẹ́ẹ̀. ọ̀tẹ́sì àìmọ́lìkà mi mọ̀ntàṣà. tó bá wọn lọ́wọ́ bá yẹn sí wọn ò mi máa ń yaṣọ yóò sì gba ipò lọ́wọ́ ẹni tó bá wọn àìmọyeru rẹ̀ lọ́sẹ̀lẹ̀ ní nàìjíríà inkilabat wọ́n tún sì gbàjọba wọ́n tún sì gbàjọba lásìkò tó bá wọn lọ. ẹni tẹ́ wàá rò pé àṣẹ wọn tún lè gbàjọba lọ́wọ́ ọdún eléyìí ni wọ́n sì gbàjọba lọ́wọ́ ẹ̀ tí kankan ò ní í ṣẹlẹ̀. ọlọ́run lọ́wọ́ bẹ́ẹ̀. wà á tó kí ọlọ́run ọba lọ́ba tí pọ́nilé níjọ́ tí yóò fọkàn sápọ́nlé ibi tí a yóò dé tí yóò ti tẹ́ ọlọ́run àti daṣọ yìí fún yẹn bẹ́ẹ̀ ibi tí yẹn ti palẹ̀ mọ́ àpọ́nlé dání ọlọ́run àsìyẹ̀yẹ èèyàn ń bẹ̀ láì lérò wàtò àìsù mọ̀ntàṣà ọlọ́run ọba lọ́ba ìdí máa dáṣọ yìí fún ni wọ́n tún bí lu mọ̀ntàṣà tó gbogbo ń tàn dùn láyé lẹ́nu bá ti máa du yìí láàmú ká dérí ipò ká dọba ọ̀tọ̀ ni ká dọba ká joyè ọ̀tọ̀ ni ká rí ìlú ńbẹ àìmọye èèyàn ní òní ìjọba láyé tí ó sì jábì yíyí tiẹ̀ nínú ìlú ojú tọba lọ àìmọye yẹn ni ó jọba táwa awa àti nínú ìlú pé ń bọ lọ́wọ́ ń bo ní ń gbéná. wọ́tò ẹ̀sùn mẹ́ta ṣááù tó bá wọn lọ́wọ́ bá a dá aṣọ kò ní lọ́wọ́ ni ó ní ni ó sì gbajúmọ̀ ni ó sì nínú ìlú. wọ́tò wọ́n tó àwọn olówó rẹ̀ síwájú kò sí lówó tó wọn. wọ́tò tikewu tikewu ẹlòmíì yóò sì máa kàbùkù nítorí ńpọ́lọ́wọ̀n ọ̀kọ́ wọn bẹ́ẹ̀. bíyàdì kọ́lé kọ́ irú iná kálá. kulli shay'in qadir. bíyàdì kálá ayú. àdúrà nìyẹn pé ọwọ́ ọlọ́run nìkan lóore wà. bíyàdì kálá ayú àti lẹ́yìn ọwọ́ ọlọ́run nìkan lọ́wọ́ wọ ọkùnrin jọ kan atóbi lọlẹ ayé ni ẹlẹ rẹ nìkan tó sí pé láti jọ tọ́lọ̀ ti ja ẹni tí ń ja ẹni tí ń ja kò wá wọlé pátá yóò máa yóò máa yóò máa yóò máa ni. nítorí pé ìmọ̀lẹ̀ tọ́lọ̀ ń fún ń ọkùnrin gbà tó ṣe díẹ̀ kó tó yọ kejì tí wọ́n ṣe wá lọ gbére ayé sùn náà láyé padà nǹkan tẹ́ rò kó ti kú lọ́lọ́run ti mú un tó yè jáde wa tukhrijul hayya minal mayyit nǹkan tẹ́ rò pé nǹkan kan ò lè jáde ńbẹ̀ mọ́ nǹkan tẹ́ fẹ̀mí sí pé gbogbo ń máa jáde yẹn àyín dúdú lọ́gbọ̀dọ̀ jẹ́ yóò sì mú malẹ̀ rẹ̀ jáde ńbẹ̀. wa tukhrijul mayyita minal hayy. yóò máa wá fún nǹkan ti kú jáde látara ti yé ẹni tẹ́ ti fẹ̀mí sí pé àtàwọn ah, eléyìí ọ gbádùn láyé ọlọ́run sì ní kí wọ́n jẹ ìyà àwọn bàbá àwọn ọlọ́lá lò àwọn ọmọ sì jẹ ìyà wà tó kórè jù lùmẹ́yì tàmínà láyì. tó wọn ọlọ́run ní kí àfa bí pòkì tó wọn ọlọ́run ní kí pòkì bí àfa gẹ́gẹ́ bí tànàbí Ibrahim anabi Lut òun náà ní ọmọ méjì anabi anabi Yakub ọbí ma lóríṣiríṣi ẹwọn táwọn ọmọ rẹ fojú anabi Yusuf rí ó dúdú jáde nínú funfun pọ́fẹ́fẹ́ pé wọ́n padà tì ú bá wọ́n sì padà dẹni ọlọ́run. ọlọ́run a máa fi dáhùn ẹnẹ́bí ọlọ́run òbí àti wọn fi dáhùn ẹni ìrò bẹ́ẹ̀ kìí ṣe nǹkan kí dodo nǹkan ó máa wá lójútu lọ gbá kó máa wá lọ lójú kan náà kò sí nínú sunnatul hayat ibi tẹ́ ti fẹ̀mí sí bẹ́ẹ̀ lè róore ọlọ́run ni kò rí jáde ńbẹ̀ ibi tẹ́ ti fẹ̀mí sí pé gbogbo tí ọba jáde yín àyín láburú aburú ló gbọdọ̀ jẹ́ ọlọ́run ni kò rí jáde ńbẹ̀ yìí tẹ́ sí rò pé oore ni ọmọ jẹ́ ọlọ́run ni kàburú jáde ńbẹ̀ níjọ́ kan ayé òní máa lọ lójú kan náà yóò máa yí padà ibi tẹ́rù ni yóò máa gbà yọ sí yín wọ́n dá ní wákà wípé ó fi kan bà mí lẹ́rù Rabbana Olúwa o ó fi kan bà mí lẹ́rù Rabbana Olúwa àlùfáà ńlá ńlá tí ń bí pòkì ọ̀mùtí ńlá ńlá tí ń bí wàlíì ó fi kan bà mí lẹ́rù Rabbana Olúwa. tẹ́ ẹ lérò kó wá láti ibi tẹ́ fọkàn sí èyí tá a jókòó yìí lọ́sẹ̀ tó kọjá a báyìí àwa jókòó dáadáa lénìí abẹ́lẹ́ òun já máa jókòó dáadáa lọ. àwọn èèyàn ti ń bẹ lérí ilé ayé lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́ wọ́n wọn ń bẹ lánàá àwọn náà ò lè máa bẹ ń bẹ lọ gbére la gbọdọ̀ ṣe dáadáa nítorí ayé ọmọ yí ni yí ọmọ yí ni ọmọ kúrò lọ́dọ̀ ẹnìkan bọ́ ẹlòmíì yí ọmọ kúrò lọ́dọ̀ ẹnìkan bọ́ ẹlòmíì èèyàn kan ò lè ṣe fá kó wá mọ ogun débẹ̀ àbó máa kéwú débẹ̀ àbó lágbára ayé kan débẹ̀ àbó wà lẹ́yìn ipò ìjọba kó wá ní gbogbo ntí ń jó orí ayé kó sàmà wà lọ́dọ̀ òun lọ gbére kò ṣeé ṣe bẹ́ẹ̀ kò sí tó lè fira àwọn anabi ọlọ́run gan ọ̀rí ra bẹ́ẹ̀ anabi Ibrahim ó tọrọ ipe táwọn ọmọ òun jọ máa rí ọlọ́run níbi gan ọkọ wọn ó rí bẹ́ẹ̀ kò ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ nítorí òun lòún dá yín òun tóun dá yín ọba rẹ dáa nínú yín ká ló ṣe é ṣe bẹ́ẹ̀ ni gbogbo yín náà lè bá dáa nítorọ́ bá dáadáa lòun tó ń dáa yín. kò ní máa lọ bákan náà nínú ọmọ tá a bí gbogbo wọn ní rí bákan náà nínú ọjọ́ gbogbo wọn ní rí bákan náà kódà bá a wáyé tá a jẹ́ táyé kẹ́yìn kádàrá wo sì yàtọ̀ síra wọn. bí ẹni ká sáyé irú iná ká àsìkò ó ní wàtàrí zokù máa ń tàṣà òbí ghayri hisabi. wàtàrí zokù máa ń tàṣà òbí ghayri hisabi. wàtàrí zokù máa ń tàṣà òbí ghayri hisabi. ọlọ́run ti dákọ̀ ipò ó sì dákọ̀ yìí ó wá dákọ̀ àzìkì ó tún dákọ̀ rẹ̀ àwọn kan tá a máa dùn nínú ayé lẹ́nu yẹn ní ipò ẹni tó bá wọn lówó fún bó bá sì wọn wọn a sì gbà á lásìkò tó bá wọn láì ní bóńtọ̀ ń dámọ̀ràn rẹ̀ owó àsìkò tó bá wọn lòun fẹ́rú àsìkò tó bá sì wọn lòun gbà ọ̀hún á iyì àsìkò tó bá wọn lòun fẹ́rú àsìkò tó bá wọn lòun gbà padà wà tẹ́sùkù máa ń taṣà ó bẹ̀rẹ̀ ìrìn hisab anybody lòun lè kẹ́ kìí ṣe gbé wọn ní àfikọ́ wá láti ìdílé kan kó tó lè já nẹ́bí ọlọ́run àfikọ́ wá láti inú ìdílé kan kó tó lè lówó láyé àbí kò wá láti inú ìdílé kankan tó gbajúmọ̀ wà tẹ́rìsù kùmọ̀ntàṣà obìnrin rẹ̀ hisab kò sẹ́ni tó wọn ò lè ṣàánú kò sẹ́ni tó wọn ò lè ránṣẹ́ nígbà tó wọn bá sí ìrìn àyẹ̀ṣe bìrẹ̀ rẹ̀ hisab láì ní ní pé dèdè báyìí mo dọ̀dọ̀ ṣe ibi tó bá wọn mi ní í ṣe dé anabi suleiman salatu wasalam kí wàá tẹ̀mí káfílẹ̀ gbà yí pé ọlọ́wọ̀n gbàgbé wa torí kò ṣeé ṣe kọ́lọ̀ twenty years forty years fifty years nílé ayé ogójì ọdún ọgọ́ta ọdún láyé kọ́ wa mẹ́sẹ̀ ń tọ́ ọmọ ẹ̀jẹ̀ dìgbà wọn. àbí bọ́ọ̀lù ṣe pọ́sibù fún mi ènìyàn kó ṣe jẹ́ mẹ́ta mẹ́rin márùn-ún ọ̀sẹ̀ kan nílé ayé yìí kọ́ mọ̀ jẹ́ kankan yóò kú. ó sì wà nù ọ̀kadà ara rẹ̀ ń kí o gbúdọ̀ lo ọgọ́ta ọdún láyé túmọ̀ sí pé ntọ́ ẹ̀jẹ̀ tó fi dọ̀gọ́ta ọdún anabi suleiman aleyhi salatu wa salam òun máa bá àwúrẹ̀dẹ sọ̀rọ̀ ọlọ́run ló kún ní agbára bẹ́ẹ̀ ni ń bi àwúrẹ̀dẹ yìí pé kí ni máa tó ọ jẹ láàrin ọdún kan àtọdún méjì pé láàrin ọdún kan sọdún méjì o dèdè ẹsítímẹ́tì oúnjẹ tó máa jẹ ni ó ní láàrin ọdún kan o tọ́lọ́mbà kẹ́hùn dáadáa tí ò sébi ọ̀wọ́n jẹ àgbàdo owó kan àgbàdo ọ̀rọ̀ kan péré láàrin ọdún kan tó o bá ti rí gbogbo pọ́blẹ́mù rẹ ti sọ́ọ̀fù olóhùn tẹ́lásì kì í parí tó o bá ti rágbàdo owóró kan kò jù bẹ́ẹ̀ lọ ní kò jù bẹ́ẹ̀ lọ. anabi suleiman wa já àgbàdo ó mú owóró kan bẹ́ẹ̀ ó wá fi síbi kan ó fi àwúrẹ̀ bí ọ̀hún síbẹ̀ ó wá dé mọ́bẹ̀ láàrin ọdún kan tí ó lè jáde ìgbà tọdún kan pé anabi suleiman wa padà lọ dé àwúrẹ̀ bẹ́ẹ̀ yìí ó lọ wo kíni hálù rẹ̀ ńbọ̀ ló jẹ àgbàdo dé. tó ti kú àbí wa débẹ̀ ó bá ó sì bá àgbàdo kò tí ì dàgbàdo tán jama tó kan láàrin ìdindi ọdún kan ìlàjì àgbàdo anabisire wani wa bia nbọ ní odindi àgbàdo lọ́ọ́ máa jẹ láàrin ọdún bá fẹ́ jẹun ó yòó odindi àgbàdo jẹ tó bá jẹ́ sọ́lọ̀ ní ṣáàzìkì fóun amárọ̀ Sulemanu ló ti ti wọn má bìkan ló ti bẹ̀rẹ̀ sí máa fóun òun ọwọ́ ọlọ́wọ́ ọba tó dáhùn níbi ní káàkiri báwọn ti pọ̀ lọ́wọ́ ọlọ́run tó ẹ̀wọ̀ ìyá àwúrẹ̀ bíi ti ń bẹ lérí ilẹ̀ ká máa sọ ẹranko ká máa sọ bá a ti bọ̀ lọ́wọ́ ọlọ́run tó kò gbàgbé kálukú àmọ́ nígbà tó ń ti kúrò lọ́wọ́ ọlọ́run tó ń ti dọwọ́ ọ̀rọ̀ Suleimanu tó ti tì í wọ́n bì kan lásìkò òun ti wà lọ́wọ́ rẹ̀ ló jẹ́ kó òun jẹ́ làjì kí ọmọ ènìyàn ti gbàgbé. èèyàn mélòó Suleimanu ń darí sọ́darí gbogbo ayé ni bí o ti darí gbogbo ayé tó ń yọ gbàgbé oníbò ti gbàgbé yíyà mí lẹ́nu tó fi wá rántí àti padà wá dún ní àwúrẹ̀bí lásán láàrin òdìndín ọdún kan ẹ̀rù rẹ ló bà mí ló jẹ́ ń jẹ́ lajì yìí wípé nígbà tó bàbá mi pa mí sí last year next year yìí máa jàlàjì yókù tí n bá jẹ tán àjàlẹ́ àwọn adé ń gbà wọn. ó kéré níwájú ọlọ́run èmi ò kéré níwájú ọlọ́run kò sẹ́ni tó kéré kò ṣeé ṣe kó kéré wájú ọlọ́run débi kó wá gbàgbé ìkìlọ̀ jẹ láàárọ̀ ìkìlọ̀ jẹ lọ́sẹ̀ ìkìlọ̀ jẹ lálẹ́ yìí ẹnu kí ọkàn ó dá ìkanjú àtàyè nígbàdàn máa wà láti ṣe bí àfikásá wàhálà kátó jẹ bí tí yẹn bá yìí sí fọlọ́run sí nìyẹn ti gbà ẹni tó bá ti gbà yìí pé àbí kóun ṣe wàhálà kóun tó rí jẹ ọlọ́run sì kọ tiẹ̀ ní wàhálà àbẹ́ni tó bá ti gbà yìí pé bẹ́yẹ ti ń jẹ ẹran náà lọ́wọ́ máa jẹ ọlọ́run sì ṣèjẹ mímú rẹ̀ nírọ̀rùn anabi ni law tawakkaltum ala Allahi haqqa tawakkulih kápẹ́ tòótọ́ lẹ bá gbára lọ́lọ́run bó ti yẹ kẹ́ gbára lọ́lọ́run ni la yẹ́gidi òkèmá sàn yọ jáde láàárọ̀ lẹ́ni tíbi tẹ́bi ń pa wàtẹ̀ ọdún bìtọ́ ọ̀nà ìgbà tí ó fi wọlé lálẹ́ ni ó ti jẹun kọlọmọṣẹ àṣàṣì ti fún wa kọlọmọṣẹ àtọ́jú wa kó tún kádàrá wa kó yí padà sí dáadáa ọ̀làlá ilaha illallah kó wọlé àdùnnú tá a jókòó tì lé kó wọlé oríire tá a jókòó tì lé gbogbo tó bá kù díẹ̀ kù díẹ̀ nínú. kádàrá gbogbo alẹ́ ní ìjòkó ìkọlọ̀ mọ́sàbà yí padà sí dáadáa wàlá la ilaha illallah wàlá sallallahu alayhi wa sallam na baba fadilatu sheikh daoud alekun ẹ̀mí dídùn alekun àwọn aláfẹ́ ara kọlọ̀ mọ́sàbà ṣe fún wa wàlá tọ́ka ṣoṣo ọlọ́run wàlá sallallahu alayhi wa sallam wàlá fatiha bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyaka na'budu wa iyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر كبيرا الله أكبر كبيرا أكبر العلم الحمد لله تي أباسي واسي wọ́n ní káwọn bàbá wa tó lọ síbi ọ̀rọ̀ ọlọ́run síbi wáàsí wọ́n ní àwọn àfọ àwọn Sheikh Adam tó ń sọ̀rọ̀ ọlọ́run fún wa wọ́n lọ́ọ́ mọ́sàbá ṣàlékún ẹ̀mí gígùn fún wọn. Àmín wọ́n bá ṣàlékún ẹ̀mí gígùn fún wọn wọ́n bá ṣàlékún ẹ̀mí gígùn fún wọn bá ṣàlékún àlàáfíà fún wọn bá ṣàlékún òdòdó fún wọn ọba tó fi dùn àwọn àfa wa nú ọlọ́mọdé wọn kàn bàlújẹ́ lára láéláé àwọn tá a rí lélẹ́yìí gbogbo àwọn yòókù tá a rí ọlọ́wọ́ tó ṣe wọ́n lọ́mọ ìdùnnú fáwọn bàbá wọn lọ́wọ́ àpàdà sí bọ́ lọ́mọdé ó bá wọn wọ́n ṣe fi àwọn àfa wa dùn àwọn bàbá wa nínú lágége tó wá fàwọn ẹ̀dùn wọn nú ọlọ́mọ jẹ́ ọmọ àpàrà sí ibú ọlọ́láyà ìlọlọ ẹ̀mí gígùn ọ̀làdùn ara ìfọ̀yàbalẹ̀ ọlọ́mọ àṣàlékún ìmọ̀ ọlá amínà ọlá amínà fàtíà albarika alihamudu lillahi rabili alamina arahmani arahimi maliki yaumidi. نستعين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين iná àtẹ́rẹ́ fún àwọn bàbá wa ọba tó ṣèdúró fún yín báyìí ọlọ́mọ́sàjọ́ ẹ̀ nájà náà kalẹ̀ iná àbọ̀yìn náà. فصل لربك وانحر إن شانئك هو الأبتر adúpẹ́ fún àwọn bàbá wa tí Afẹ́nifẹ́re tí wọ́n bá wa dúpẹ́ oore bàbá ìmọ̀ọ́mù wa ní Adéwọlé gbogbo gbàkúgbà tí a bá ti pàdé báyìí eh, alimahabba tó ga àlìyà ìfẹ́ tó ga ni wọ́n máa fi hàn tí ọlọ́run mọ́sàbá fẹ́ràn yín jùlọ àmín ẹ̀yin náà ó ti dáa fún yín lọ́mọdé ó bàjẹ́ kárí gbogbo ẹ̀yin bàbá àti wà ní kàlẹ́ lápapọ̀ iná àtọ̀ ìdàkà. bisimilayi rahman rahim iná àtọ̀ ìdàkà kọ́sà ìṣẹ̀lẹ̀ ẹ̀dẹ̀kà ọmọ ìṣẹ̀lẹ̀. àdúrà ló kù tí a ṣe pẹ̀lú àlàyé ṣókí láti fi kún gbogbo tí àwọn ọmọ ìyá ti sọ nínú Islam bàbá wa imam kó lọ́kàkà bàbá àbí wọn ni ìlọrùn ni ọmọ fèdè o bọ́sẹ̀ ọlọ́run tó ní kò ní orí báyìí wọ́n àṣì tí àwọn ọmọ yìí ṣe ẹ̀yìn náà lè ṣe torí pé wọ́n àṣì ti ṣe ra ẹ̀ látara yín káàkà alukurani lérí tatu àdìsí ànábì ká máa tún lérí sallallahu alaihi wasallam kò tó káhùn níwà èyí tí àwọn alájíwá sáàdù sọlọ́wà tí wọ́n sọ lẹ́ẹ̀kan wọn àkúrọ́ mọ́ yín fúnra ara tèmi náà máa ń ṣe tàfákùrí nígbà tí a nípàdé pẹ̀lú ajá brazak àtàlájà rashida àwọn méjì tí wọ́n kọ́ mọ̀ nù kó tó wá di pé a tún wá pé àṣẹ ilé ẹlẹ́hàá mi náà níbẹ̀ ajá khadija a tún wá rí ọ̀rẹ́ lọ́wọ́ atọ́wárí ajá ajára náà pẹ̀lú ìyá tó bí òun náà nígbẹ̀dẹ̀ àwa ń tẹ̀sí kínní yẹn torí à ń pè ẹ̀kọ́ kan ní elmul firasa àwọn lárúbáwá ló ní ṣùgbọ́n àwọn wa wọ́n dà pé wọ́n a máa pè é ní psychology psychology tí yẹn bá ń láì tẹfá láì tẹyẹpẹ láì fatàṣùbà láì yẹkẹ wò ẹ máa rí di láì fọ ẹ lára bí ń ṣe wò ọ lára bí ń ṣe sọ̀rọ̀ lára bí ń ṣe gbéṣẹ lára bí ń ṣe hùwà láì ní béèrè lọ́wọ́ ẹnìkejì ẹ àwọn afáàtì sọ pé anil mẹ́rin látẹ́sàlì absel kọrí náà àwọn àbíṣe àrẹ síwájú ọlọ́run tí wọ́n jọ kánà wà lẹ́yìn anil marila tẹ̀sí alẹ́ fàbùsìr kọ́rìnàwó. ọ̀kúlù kọ́rìnì bílmù kọ́ra ni yóò tẹ̀lé. ọ̀kúlù kọ́rìnì bílmù kọ́ra ni yẹ kí n tẹ̀lé. anil marila látẹ̀sí alẹ́ bọ́ bá rí yẹn báyìí má béèrè pé ẹ dákun kí ló kọ rẹ̀ ẹ dákun kí ni wàá rẹ̀ ẹ dákun sí èèyàn rí ẹ dákun sí èèyàn bí ni má béèrè. fàbùsìr kọ́rìnà. ìwọ sá ti wo àwọn kọ̀ọ̀rá inú rẹ̀ tó báwọn kan bá fẹ́ tu wọ́n á tu sí pé wo àwọn ọ̀rẹ́ tí ń bá rìn yes ó wọ̀ kọ́ bẹ́ẹ̀ ọmọ ṣá àmọ́ kò ní ìdíkọ́ àgbèrè lọ́wọ́ rẹ̀ ọ̀rẹ́ tí ń bá rìn sọ tẹ́jọ́ ń wọlé tẹ́jọ́ ń jáde lè náà bẹ́ẹ̀ nígbà tí fi ń bá àwọn eléyìí rìn ajẹ́pẹ́ irú wọn náà irú àwọn kan tó wá túkọ̀ rí náà sí ìwà ìṣe ìsọ̀rọ̀ jíjẹun wíwọṣọ ẹ bá fẹ́ mọ̀ báyà gidi léèyàn ẹ̀sà ti wàṣọ tọwọ́ ẹ bá fẹ́ mọ̀ bí ara ẹ̀ balẹ̀ ó lè bínú kò lè bínú ẹ̀wò tí máa ń sọ̀rọ̀ ẹ̀wò tí máa ń rìn ẹ̀wò pẹ̀lú àwọn aráalé rẹ̀ bí ń ṣe ọ̀kúlùkọ̀rí ìnìyàn gbogbo alábàárìn pátápátá bílímù kọ́ra ni. kọ́ra ni ẹni tẹ́lẹ̀. èèyàn méjì ní bẹ ìnsánù bàṣàrí èèyàn tó ní tó wà nù bọ́dì báyìí ọwọ́ àpò ìnsánù ràwùhání tá à ń pè ní táwọn Yorùbá ń pè ní wọn á ní wọn pè ẹlẹ́dàá ẹlẹ́dàá ẹlẹ́dàá ìyẹn ni pé ẹlẹ́dàá bá a ṣe dáa bàṣẹ ní kó wá sí láyé ẹni ọlọ́run bá dẹ́rí ibú mọ́ kò sọ́gbọ́n tẹ̀dá sí wọ́n ti wà ní wá sí ẹni ọlọ́run kò sábúrú tá a lè yóò sọ rire náà bàbá wa kọ́lá ní ìyàbá bá wa pàdé ni wọ́n sì jòkó jẹ́ẹ́jẹ́ náà wọ́n yìí sì sọ̀rọ̀ wíwì ẹ̀yọkọ̀ọ̀kan ó fi hàn pé bí wọ́n ti ń sọ̀rọ̀ pẹ̀lú bá ṣe ṣe jẹ́ òun ni wọ́n ṣe lo ìgbésí ayé wọn. pẹ́pẹ́pẹ́pẹ́ àti wọ́n ti wá sọ̀rọ̀ pẹ́pẹ́pẹ́ yóò ṣe máa lò bí ibi náà kì í ṣe fíàṣàṣì àdámọ́ni sunnatu hayati tiẹ̀ ìfẹ́yàwó atúwáráwà ìyàwó wọn náà jẹ́jẹ́ nígbà tí bàbá jẹ́ tíyàwó jẹ́ kí àwọn ọmọ wa jẹ́ báyà báyà sákìtì báyà kí wọn kálukú rárẹ kọfẹ má ṣe sọ̀rọ̀ ẹnu ẹ bẹ́ẹ̀ wà lájàrá sí dáná kó tó wá kàn gbogbo àwọn yòókù bàbá sì wà á jẹ ajára náà ìgbà fi ṣe mú àlímà nígbẹdẹ kíkọ́ máa kọ́ ọ́n kéwú náà ni ó tó sọ̀rọ̀ bí ìbáyé pé àbá Ibrahim lọ́la lóhùn kì í sọ̀rọ̀ ọ̀la lóhùn ni èmi náà mo sì lájà àdíjá lóhùn nígbà àwọn náà mọ sàṣàrà mọ sí bákan yóò dákẹ́ lọ so gbogbo léèyàn ló fẹ́ dàbẹ̀ kó rí bẹ́ẹ̀ adúgbò lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah ilé ilé mi ń bẹ aburú láwọn àfi ti síbẹ̀ ànílì nǹkan rí fi ti síbẹ̀ abala àbábọ̀ rèé o sùúrù yín ní bàbá Ọlọ́run ìjẹyẹ̀ gbé yọjọ ti ṣe sùúrù ńlẹ̀ yìí ẹlòmíràn ti gbélé yìí mọ́ àrídálẹ́bi nǹkan kan ló lé lọ. ẹ̀yin ọ̀lọ́ ọlọ́wọ́ ní ìníjà ìlú kalẹ̀ náà sí ìmáàmù kìí sùn nílẹ̀ jẹ́ ìmáàmù àbí wọ́n tẹ̀lé bẹ̀rẹ̀ sí kírun nígbà tẹ ṣe dá ṣe dá ṣe dá ṣe dá ṣe dá pariwo rẹ̀ nítorí ṣe sí kọ̀rọ̀ wọ́n gbé bá ti ń ṣe ṣe fi hàn jọ òun ọmọ kó oúnjẹ wọ́n lè gbé owó fún ọ pé ọmọ lò ó wọ́n lè gbé àfọ̀sẹ́ fún ọ pé ọmọ lò ó wọ́n lè gbé àgàdàgodo pé ọmọ lò ó gbogbo olówó wì ilẹ̀ onílẹ̀ wì aṣọ aláṣọ wì ẹ̀tọ́ ẹlẹ́tọ́ àwọn àrùkọ jẹ gbé níjọ́ kan wọ́n sì wòlímọ̀ fún ọjọ́ kan báyìí wòlímọ̀ dáadáa là ń sè ó kú wòlímọ̀ kejì bàbá kan mẹ́jọ kan wọ́n bá ti pè tán wọ́n tán nísìnyí suratul jumu'a suratul mọ́líkì asmaulayi husna òun láfi ṣàdúrà fún bàbá àti gbogbo òtílé ìdílé bàbá nílẹ̀ yìí àti nílọrin àti gbogbo ibi tí wọ́n yẹ ká sí pátá bàbá wa kiri adáta farabalẹ̀ ké gbogbo alájọ ní o àtàwọn tó ti lọ bàbá náà olówó ni kò dàbí bàbá wa yìí ọtún wa láhùn owó yìí ṣe wá pọ̀ sí ọmọ àbòsí ṣe.

ẹ jẹ́ kó wọ́n wá agbára lọ agbára tó tó agbára tọ́wọ́ òfin ní bà wọ́n ẹ lọ́kọ̀ àwọn owó lọ́lágbára tòsí ní àyè wọ́n ní bàbá kan bẹ àwọn ọjọ́ kan bẹ ìjọ kọ̀ọ̀kan ni wọ́n alágbára sì ni wọ́n wọ́n ní wọ́n lọ pè wọ́n wá wọ́n wá gbé owó tó tó fún wọn òun fẹ́ kí ẹ báwọn ṣe òun mọ̀ gbogbo ìgbà tí wọ́n ṣe bọ́ wá ṣe fún kó wọ́n mọ̀ ọ́n kọ́ lè bá má Don't waste ṣe tutù ẹ̀ wọn wá lọ́dà àwọn kìrìtì àgbò kan fún ọ àwọn olè àgbò náà lóró àwọn òfin kan I la gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ọláburú àgbò yìí ọmọ mọ̀ níjọ tí ń bá ti ń ké ọmọ pé nǹkan fẹ́ I wọ́n á pè wá àwọn ọmọ tó fẹ́ ṣẹlẹ̀ àá sì ètùtù ẹ̀ ńdọ́tẹ́ máa ń jùrù wá pè wá á ti mọ̀ yín pé irú tí àgọ́ yín yú yó irú àdáwò báyìí ní bọ̀ á mẹ́tùtù ẹ̀ ńdọ́tẹ́ ń rí á ti mọ ntọ́fẹ́ ṣẹlẹ̀ ńdọ́tẹ́ máa ń gbọ́ra ńdọ́tẹ́ máa ń fò sókè ńdọ́tẹ́ ti lọ́sàn-án nílé sì ní tẹlifí a sì máa ní sìgìdì nílé láti fi protect ara rẹ̀ pé kí nǹkan kan má ṣe wọn kóun lè máa ṣàṣegbé kóun lè máa mú wá kóun lè máa mú jẹ ọlọ́run àdẹ̀lẹ́kẹ̀ ìnàlá àlàyé wọn lè lè tọ́ọ̀lù ata ìdá akásàwó ọlọ́run ni wọ́n dẹ alábòsí lára ìní tètè mú wọn jù ú ṣe jìnnà kọ́mọ̀ bàbá ń bẹ̀ alukurani ní fama yìí lè kí a fi rí iná nítorí káwa tí ọba kù díẹ̀ káàtó ká lè yí padà la fi ń sọ ìgbésí ayé baba lẹ́nu yìí o bí baba bá ń nàró nísìnyí táwọn ọmọ wọn bá ń nàró pẹ̀lú wọn á lè tọ́ fẹ́ na baba tẹ́lẹ̀ bàbá bẹ̀rẹ̀ sí gba yìí lónìí ẹlòmíín sẹ̀sẹ̀ rẹ̀ sísẹ̀ sí tiẹ̀ ni yóò sì ṣe ìdọ́jú alẹ́ mọ́júmọ́ torí tí ń bá bọ̀ dáa lọ́kùnrin bẹ́ẹ̀ lóbìnrin bẹ́ẹ̀ láwọn tí ń jẹ́ jẹ́ jẹ́ age mate kápẹ́ bàbá nìsín wọn wọ náìtì àádọ́rùn tàbí jù bẹ́ẹ̀ lọ wọ́n wá ń ta kébé wọ́n wá gẹ̀fìlà wọ́n wá tó fi láwà nísìnyí. báwọn yẹn kí dábàá dìde dábàá jọ lọ kódà èrè wọn fẹ́ yá ju tèmi lọ ṣebí gbogbo arúgbó àdúgbò yìí ṣe rí nù gbogbo àgbàlagbà lọkùnrin ti rí nù náà wá ẹ àwọn ìyàwó ìyá tó bí wọn ẹyọ wà ní Muhammad. yẹn bá ti lù gbèsè ayé rẹ ni ó ti bá wọn arákùnrin yàgò sí yìí ọwọ́ á lọ wá àgbò wọn á tọ́jú àwọn ẹni kọ́ máa ṣe àgbò náà gbogbo ní tàgbò bá ti béèrè ní kọ́ máa fún un ní sì ń tọ́jú ẹ̀ ọ̀gbà tó wá ní àgbò yẹn ọkàn rẹ̀ tó wá balẹ̀ lérí ọ̀sẹ́ni tí ó mú wa ọ̀sẹ́ni tí ó mú wa ń ṣe bó ti wù gbogbo ará àdúgbò wa pàtì ẹni wọn bá pàtó òrí pa wọn ni wọn pa á lápàtì wọn fi lẹ̀ lẹ́ àṣẹ ẹ̀ṣẹ̀ àti àbùkù lọ́lọ́run dá dúró dè kò sí ẹni tó lágbára títí tí tọ́lọ́run agbára ọlọ́run ju tiẹ̀ ẹgbẹ́ tí wọ́n ní tún ti mọ́líkà ọlọ́run afẹ́ntọ́ bá fẹ́ lọ́la wọ́n tàǹzí olè mọ́líkà mi mọ̀ tẹ̀sà ìtumọ̀ tàǹzí òní pé yọ gbà tipátipá kọ́ra bí ọ̀fẹ́ filẹ̀ kọ́kọ́ tó di kọ́lọ́run gbàgbára lọ́wọ́ wa ẹ̀yà àbíṣetọ́ lọ́wọ́ agbára àlàáfíà agbára ìlú agbára làákàyè agbára owó kálẹ̀ ti darí ẹ̀fọ́ lóhun tó fún wa kálẹ̀ bá a sùn kálẹ̀ láàfíà ọlọ́run jẹ̀mí yókù bàbá ọlọ́run jẹ̀ sùn láàfíà lọ́ba àdìjọ́ kan lolówó bá ń bọ̀ làgbo rẹ̀ bá ń ké làgbo bá ń dún mẹ́ẹ̀ẹ́ ń bá ń dún lọ́ba dúró kò lè wọlé mọ́ níbi tó fàgbọ́ sí ẹ wá ń pe àwọn aláyẹ̀wò wa wọ́n sáré pè wọ́n dé àgbo yìí ń dùn kì í tó báyìí tẹ́lẹ̀ ẹni wọ́n yẹ̀ wò nígbà wọ́n yẹ̀ wò níbẹ̀ ni wọ́n ní ọjà rẹ tọ́ǹtà yóò lòkúdéjì gbogbo ọjà rí òjòná bọ́ bá gbé lọ́jà ó ṣòfò ńbẹ̀ kí ló wọ́n wá ṣe ńbẹ̀ kò ní í máa rìn ọ̀fara gbàdánwò wíwá ìdí gbàdánwò bọ̀ kó tó dòdò àwọn ní èyí tọ́jà àwọn fi lùkúdéètì sọ́dọ̀ wọn òun yà kẹ́ sọ́wọ́ àwọn kọ́sítọ́mù àwọn ni ẹ̀yọ̀ wà nàbí. àdánù tí ọba bá òfò tí ọba ṣe ó darí ẹ̀ sọ́dọ̀ àwọn kọ́sítọ́mù ọ̀dọ́gbọ́n lójú ààrẹ ọba pé àwọn kọ́sítọ́mù rẹ̀ ẹ wá kọjá ẹ wá kọjá ẹ wá kọ ẹ wá kọ ẹ wá kọ wọn lè sọwọ́ lẹ́wọ̀n ní ẹ máa kó lọ ẹ sanwó fóun tóun ti mọ̀ pé àdánù kan bọ̀ lábẹ́ yìí.

àtẹ̀mí náà kọ́ musa mọ́sà sí dáadáa fún akójá yí padà ní má tó ń bọ̀ ọjọ́ kan pẹ̀lú ọlá rẹ̀ tọ́rọ́ la ń pọ̀ sí i yìí ń pọ̀ sí i tábà tó débi àpò làgbo yìí bá ń gbẹ̀yìn ní bá ń gbọ́rù tọ́ba débẹ̀ yìí máa fọwọ́ ra ní pàkó báyìí yóò fọwọ́ ra lára àgbo yóò farabalẹ̀ ń gbọ́rù ń gbọ́rù làwọn yẹ nǹkan wò tọ́ba lọ pè wò tọ́ba yẹ wò nǹkan jẹ́ ọ̀sẹ̀ rẹ̀ ilé rẹ̀ ó jò wò dúkìá rẹ̀ ó sì jóná mọ́lé kí ló wọ́n wá ṣe ọba gbogbo tó bá rí dání ọdún tá a ṣe fún gbogbo ẹ̀yin èèyàn ẹ máa bá ń palẹ̀ mọ́ tó tó di ọjọ́ mẹ́ta tí wọ́n dá gbogbo ohun tó lè jóná tó lè dùn nínú ilé wọn kò kú o níwọ̀n tí ó di ọjọ́ kẹta lóòótọ́ iná sẹ́ ìgànnà lásán lójú náà kò sí tí ó dùn bẹ́ẹ̀. ọyà ose ẹ̀ ó ṣe wòlímọ̀ pé ewu kọjá tọ́ba ti rí ẹ̀ bá ti kọjá yìí ṣe wòlímọ̀ ni pé ewu kọjá àmọ́ mo jẹ kò sí kankan mọ́ kálukú ọmọ wo rẹ̀ tí nǹkan ọ̀yẹ́ bá bàjẹ́ lọ́wọ́ rẹ̀ inú rí tún wá dùn ọmọ kú fún kọ́ ọmọ kú jóná dùn ọlọ́ọ̀ni ó tún egberegbe ègbèrègbè ègbèrègbè ní bá tó ń bọ̀ ọjọ́ kan ọlá bákò yìí ti bínú ní ń ní kò tí lè ya wèrè ni ọ ya wèrè kọjá ọwọ́ ni lọ pé àwọn nǹkan wò wá wò ni tó èyí kò sí bú yẹn o ẹjẹ àfi nǹkan dín ikú ni bí wọn ti yẹ wo wọn ti yẹ wo kótó pa àwọn àfa kótó pa àwọn aláwo ó kèfèrí ọkọ ẹlẹbọ ó gbé Ṣàngó ọkọ sọkò wọn ní kò sí ikú ló dé yìí kọ̀wá sí dáàbìdì mi tó wáyé pọ̀ bá ṣe sùúrù ní òní tí owó fẹ́ ṣòfò kọ̀wá jówó ṣòfò kẹ́mi rẹ̀ mọ́ sófò tọ́lápọ̀ ṣe sùúrù ní òní tí nǹkan fẹ́ jóná mọ́lé ọba jẹ́ jóná ni ìbámu sì dáa ọba ẹ̀kọ́ ọba ṣe sùúrù ẹ̀mí rẹ̀ ọba kò jù báyìí lọ àmọ́ dájú pọ̀ ọ̀làhùn púpọ̀ oníkàràhùn púpọ̀ ọ̀fẹ́ràn ọmọlàkejì mélòó mélòó bàmí jẹ́ tí bàbá yìí ti rí ṣáájú bínú bàbá bá dùn lónìí ṣébi tí ń dùn bọ̀ náà

kọ́lọ́mùdá kò mọ̀ jẹ́ ó bàjẹ́. gbogbo ẹni tí bá ń gbójúlé agbára kọ́rọ̀ ọmọ pé innal izzata lillahi jami'a wa innal quwwata lillahi jami'a kama bila hawla wala quwwata illa billahi aliyyil azim. kò sí agbára kan kò sí ètè kan kò sí ọgbọ́n kan àfọlọ́wọn bá lékè ọlá èyí ni wọ́n fẹ́ fi kún wàásù tí àwọn àfáà ṣe. tó sara ìlú. ẹ bá fún ní two hundred àbá àtúnṣe mọ́díù mo gbádùn ẹ̀ púpọ̀ àpò àbá àtúnṣe àbá àbá káyọ̀ mọ́ríkàsì ní bá sọ̀rọ̀ bá yà fà sọ̀rọ̀ tí tí wọ́n jáde ní ní wọn ni mo kọ́kọ́ mọ̀ àá kọ́dà ẹ̀kọ́ bá jóbìnrin ọ̀hún tọ́ba ti fi sọ̀rọ̀ ẹ̀dá Kalau í mi ọlọ́run dàpọ̀ jẹ́ mi ogun kò sì ní fàárí ọmọ dáadáa ni mo rí irú fẹ́ràn ni àwọn mélòó lẹ fún sẹ́sẹ́ iye ẹ̀yìn tẹ́ sá fún sẹ́sẹ́ kára yín wá àkókò ká àlùmọ́gìrì tí ó di ńláńlá máa ń lọ́wọ́ la ilaha illallah táwa bá ṣe àdúrà tán àwọn bàbá gbogbo àwọn ará tafatafa àtọmọ tafatafa ọlọmọsà jẹ́ àmọ́ tafaari tá a bá tafa sí ọlọ́run yóò mú un májọ fún àwọn bọ́ọ̀lù lásán alárùkọ àrẹ̀kẹ̀rẹ̀ àwọn akọlù ilé ayẹyẹ ìlú ọlọ́run ní ẹ̀yẹ yìí náà ajé wa abdulrasaq ọlọ́run sàlékún àlùbáríkà àwọn ọ̀rìn àgbà ọmọ ní alhaji saadu níbẹ̀ látara lórí alhaji saadu ọmọ ẹni ọmọ ẹni ọkọ ọmọ ẹni ọmọ ẹni ni síbẹ̀ bá dáa tí ọba bàjẹ́ ọlọ́run dákun má fi yín ba bàbá nu jẹ́ àtàwọn yòókù yín tí ò sí ń bí bákan ti dèjì kó àbá abdulrasaq gbogbo mọ́ríkàsì ló mọ̀ pé ọmọ dáadáa ni ṣẹgbọ́n tó àfa kan dákọ̀ ọmọ dúró lẹ́ẹ̀kan kì í sọ ọmọ mọ́ríkàsì ọmọ àlè tí ó wàá kọ́yìn síta tí ọmọ tọ́ lé àríwẹ̀ kì í sọ ọmọ àlè mọ́ríkàsì gbogbo àwọn afa pátá ni wọ́n ṣe kí gbogbo ala ma lọ ma dáadáa ọlọ́mọ ma da ẹ̀mí ẹ̀ lọ́gbọ̀dọ̀ wọ́n ti di àsìkí rẹ lọ́wọ́ alájà Rashida bẹ́ẹ̀ lòun náà òun dà ẹ kó gbàgà rẹ wá tòsí bí ọba sì tilẹ̀ lọ́ pé wá kọfí jẹ́ máa ń ṣe lẹ̀ gbogbo ìgbàlú náà máa ń ṣe dáadáa wọ́n ní tẹ̀lébà tọ́ kàmá súnmọ́ tòsí nígbà tó débi sí kiri lẹ́ẹ̀kan òun nìkan ló fi jó ha báyìí tó mi báyìí tó mi báyìí àṣà nítòsí ni bá wà bí súná àná rẹ̀ sì ni mi ṣé kí n kúnlẹ̀ àbí dọ̀bálẹ̀ ọlọ́run jẹ́ mi ìrè ogun wága kò dòkúlẹ̀gbẹ̀ wọn bẹ̀ gbọ́dọ̀ alájà wa ìbá wa wá o súnà méjèèjì tá a fẹ́ kí ìkọlá àlùbáríkà púpọ̀ gbogbo ẹ̀yin tá a wá wá lọ́kùnrin lóbìnrin àtàwọn ọ̀rẹ́ bàbá tá a bá lù bàbá wa tó dòkú lọ́wọ́ ọ̀tún ọlọ́run sàṣẹyẹ sàṣẹ gbogbo ẹ̀yà aláàkó tẹ wọ́sọ̀ kan náà ìfẹ́ lọ́pàá ayọ́bọ̀ ìwájọ́ wa ọ̀rẹ́ jọ̀rẹ́ wọ́n ní bàbá náà lè mú aṣọ náà fún ọlọ́run sáfà àlùbáríkà sí ọlọ́run mọ́gbà yín lọ́wọ́ bàbá mọ́gbà bàbá lọ́wọ́ yín bàbá tó wà lọ́wọ́ àlàáfíà tí wọ́n jòkó tira wọn ọlọ́run dákun jẹ́ mi yógún o ọlọ́run mọ́gbà yín lọ́wọ́ ara yín pẹ̀lú bàbá mọ̀tọ́dà ọmọ aláàjì bàbá wa bàbá imam ọlọ́run jẹ́ kí ẹ̀mí murtala náà ogun la ilaha illallah muhammad rasulillah àwọn ayáṣán jalali méjèèjì tó dé àti àfa abdulrasaki nílé ọlọ́run musa tó tì í àwọn sẹ́ kó bí ni àfa usman ọkọ̀ ajara ṣídá ọlọ́run tó tì í náà ọlọ́run muhammad rasulillah kálukọ́ dà tá a bá ti dàníyàn wa. ní tá a bá ti dàníyàn wa nísìn. kíkẹ́ súnmọ́ra náà yìí ṣe ń dá sáré ké o. súnmọ́ra tá a kẹ́ àgbọ̀dọ̀ sáré ké. àgbọ̀dọ̀ sáré ké. a kẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́. bàbá wa ilé àná máa ń sọ bẹ́ẹ̀. bàbá wa ilé àná máa ń sọ bẹ́ẹ̀ kó ló ń bá wa kẹ́ wọn. tọ Ọlọ́run dákun mọsá gba ẹlẹsìn fún wa. Ọlọ́run gba ẹlẹsìn fún wa. a kì í pẹ̀lẹ́pẹ̀lẹ́ káàkiri rẹ káàkiri rẹ káàkiri pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká sì máa dàníyàn. kó bá fẹ́ tọrọ Ọlọ́run kó bẹ̀rẹ̀. tọ́wọ́ fẹ́ tọrọ ká pẹ̀lẹ́pẹ̀lẹ́. alákùn olùgbọ́n ọlọ́run sàṣẹ́lẹ̀ fún dáadáa fún yín alájì Ìsáàkà ẹ ìdí àpẹ bàbá bàbá wa nù ọlọ́dàkùn ẹ ní Saudi lọ́hùn ọlọ́run sábà fi sọ ẹ̀sọ́ níjó ní náà là ń tún sọ̀rọ̀ bàbá wa ń jẹ́ àpẹ náà lọ́jà rí pẹ́ o ẹ̀hẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ fún mi lẹ́yìn Hajj Masoud ọlọ́run sàlẹ̀ fún dáadáa kálukú wa ká níyà ẹ̀yin yá wa ẹ̀yin yá wa ẹ̀yin lẹ́jẹ́ kílé ẹ̀yin lẹ jẹ́ kẹ́bí ó dùn. ẹ̀yin lẹ jẹ́ kẹ́bí ó dùn. tí bàbá bá dáa tí àwọn ìyá ọba dáa. tí bàbá dáa táwọn ìyá tó wà ní ọba dáa. ó dàbí kí iṣu kí àgbẹ̀ ó dáa tí wọ́n gbìn sínú oko tí oko ọba dáa tílẹ̀ ọba ní ajílẹ̀ tí ọlọ́ra tá a bá bísú náà ti wọ́ dáa tó bágbẹ̀ ò ti ṣe wàhálà tó kù nílùú dáadáa. ẹ̀yin ìyá wa ẹ̀yin lẹ bí wa rí wọ́n lẹ́yìn lẹ bí wa rí ẹ̀yin lẹ tọ́ wa rí ẹ̀yin lẹ tọ́ wa rí ẹ̀yin lẹ gbàfà fọ́kọ ẹ̀yin lẹ gbàfà fáwọn ọkọ yín ẹ̀yin lẹ tẹríba fáwọn ọkọ ẹ̀yin lẹ tẹríba fáwọn ọkọ yín lọ́jọ́ káwọn ọmọ lálùbáríkà lọ́jọ́ káwọn ọmọ lálùbáríkà ọlọ́run jẹ́ jèrè ọkọ ọlọ́run jẹ́ jèrè ọmọ ọlọ́run jẹ́ jèrè ọmọ ọlọ́run jẹ́ jèrè wàhálà yín ọlọ́run jẹ́ jèrè wàhálà yín ọlọ́run jèrè jèrè aya ọlọ́run jẹ́ jèrè àwọn ọmọ kẹ́ jèrè mímọ́ kẹ́ jèrè wàhálà tẹ̀sí láyé láyé lálìkì àmọ́. àdúrà ti gbogbo àwọn ọkùnrin. àdúrà gbogbo tàwọn ọkùnrin. àgbẹ̀ látọ̀dọ̀ bàbá ìmáàmù. látọ̀dọ̀ bàbá ìmáàmù. bàbá ìmáàmù ní. ìmáàmù aládéwọlé abawa Imamu ní. abawa anabi abawa. lọtẹ. babawa lọtẹ Imamu lọtẹ. kàá máa dán. máa dán. babawa tí wọ́n fẹ́ràn anabi la. babawa anabi lónìgbà. ọlọmọsà bá fẹ́ràn yín. ọlọmọ abẹ́rẹ́ yín náà. babawa ní lasojú. babawa láti lasojú. asadu abẹ́yìn náà. asadu abẹ́yìn náà. babawa náà ibi. babawa náà ibi. babawa abdulfatai. babawa abdulfatai. abawa ismail. abawa ismail. mọ́mọ́ agara mọ́mọ́ agara mọ́mọ́ agara ní kùntù ní kùntù babawa ilé tuntun babawa Ibrahim babawa àgbàlagbà tó tún jẹ sábàkà àwọn tó tún jẹ sábàkà àwọn tí wọ́n hùwà dáadáa nù. wọ́n ní wọn àwọn dáa ló jẹ́ kó rí bẹ́ẹ̀. tí wọ́n bá da sábàkà ó sò wọ́n lé. tí wọ́n bá da sábàkà ó ti máa bọ́ọ̀lẹ̀ lórí wọn àmọ́ baba ẹdẹ kìíní náà. baba ẹdẹ dáadáa. ọlọjẹ mi yóò gùn. ọlọjẹ mi yóò gùn. ẹ káàdì gbogbo àwọn àgbàlagbà tó wà nílẹ̀ àwọn tó ti lọ láàrin àwọn sábà kẹ́ wọn. àwọn tó ti lọ láàrin sábà kẹ́ wọn. màmá ajára. màmá alájà wa. àti ẹ alájà ti jẹ ilé náà. Aláwọ̀ Aláwọ̀ akọ̀wà lọ́dúnkọ́lá dọ̀lọ́. Lọ́dúnkọ́lá dọ̀lọ́. Ọlọ́mọsá járí pẹ́ bàbá. Ọlọ́njà rí pẹ́. Alájà wa Khadija. Alájà wa Khadija. Ti ẹlẹ́hà. ẹlẹ́hà. Ọlọ́mọba kẹ́wọn. Ọlọ́mọba kẹ́wọn. Bàbá wa ẹlẹ́hà náà. Bàbá wa ẹlẹ́hà náà. Bàbá wa ní pàṣà. Bàbá ní pàṣà. Alájà wa ní gbọ́kẹ̀dù. alájà wa ni gbọ́kẹ̀dù. àwọn tó ń sowápọ̀ náà. àwọn tó ń sowápọ̀ náà nù ni. wọ́n ti dẹni ọ̀dọ̀ ọlọ́run. wọ́n ti dẹni ọ̀dọ̀ ọlọ́run. àwọn náà lọ bá wọn jọ kan. àwọn náà lọ wọn jìnà síra. ọlọ́run jẹ́ kí wọ́n jìnà síra wọn. báwa kẹ́ wọn báwa gẹ̀ wọn. báwa kẹ́ wọn báwa gẹ̀ wọn. olórí sẹ́fà adam. sẹ́wà musa jiri jésù. baba sẹ́wà kamal. baba sẹ́wà kamal. baba sẹ́wà kamal. ọlọ́ba kẹ́ wọn. alẹ́kùn kẹ́ fún wọn. alẹ́kùn kẹ́ fún wọn. wàá tàwa jòkó yìí. àwọn tàwa jòkó yìí. ọlọ́run ma ti ń ṣe wa. ọlọ́run ma ti ń ṣe wa. ọmọ n ta ọmọ tá a fẹ́ ṣe ọmọ tá a fẹ́ tá a fẹ́ ní kọ́lọ́ wọn ṣe ní tá a fẹ́ ní kọ́lọ́ wọn bọ́ máa ṣe ní tá a fẹ́ lọ́mọ fi dáhà wò ẹni tí rí jẹ má dínà mọ́ ẹni tí tí ò sí ìrọ́nà bá a lànà rẹ fún ẹni tí dààmú bá wà fún lọ́kàn balẹ̀ ẹni tí dààmú bá wà fún lọ́kàn balẹ̀ ẹni táyà rẹ̀ ń já ẹni táyà rẹ̀ ń já ẹrù bá tọkàn rẹ̀ balẹ̀ wà fún lọ́kàn balẹ̀ ọlọ́mọ àfẹ́ lọ́kàn balẹ̀ yasẹ̀ ọpẹ́ ọlọ́njẹ́ yasẹ̀ ọpẹ́ yàwọ́ yasẹ̀ ìtọ́ni yàwọ́ yasẹ̀ ìtọ́ni ìtọ́ni pẹ̀lú wa yasẹ̀ ìtọ́ni náà pẹ̀lú wa bàbá wa ní bàlà bàbá wa ní bàlà bàbá wa dáúdù bàbá wa dáúdù bàlà ọlọ́mọ àfẹ́ lọ́kàn balẹ̀ àwọn àfá àgbà tí wọ́n ṣàdúrà lẹ́ẹ̀kan àwọn àfá àgbà tí wọ́n ṣàdúrà lẹ́ẹ̀kan àfá wa ìmáàmù wa nínú ilé baba alibude baba wa Zakariya baba wa Zakariya wọ́n tẹ̀lé bàbá Bàlàwá. wọ́n tẹ̀lé bàbá Bàlàwá. wọ́n ṣàdúrà fún wa púpọ̀. wọ́n ṣàdúrà fún wa púpọ̀. wọ́n ṣàṣìlẹ̀ fún wa. ọlọ́ba ṣẹlẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà. gbọ̀ntòkùtà máa rántí. gbọ̀ntòkùtà máa rántí. abájídé. abájídé kò mí. ọlọ́ba fi pẹ̀lú ẹ̀. ìgbà yìí dàrú púpọ̀. wọ́n nígbà yìí ti dàrú. mọ̀jẹ̀ tí wọ́n dàrú yẹn. mọ̀jẹ̀ tí wọ́n dàrú bẹ́ẹ̀. mọ̀jẹ̀ wọ́n sì wá lò. mọ̀jẹ̀ wọ́n sì wá lò. mọ̀jẹ̀ wọ́n sì wá pa. mọ̀jẹ̀ wọ́n sì wá mú. níta àmọ́ wọn mẹsẹ̀ láburú tòsí tọ̀sán orí tòru tọ̀sán ti tòru orí tònítọ̀la tònítọ̀la orí tọ̀túnla tọ̀túnla orí jọ́ àlìkìyàmà orí jọ́ àlìkìyàmà ọlọ́run ṣe fún wa. bisimilayi rahman rahim yusabbihu lillahi ma fi samawati wa ma fi al-ardi al-malik al-quddus al-aziz al-hakim والذي بعث بالأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل بضلال مبين وآخرين منه لما يليق بهم هو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه ما يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يعملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي يتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا لكم

kò tètè kú ọlọ́run fi láre títí tí oníkálukú bá wọ káàkiri gbogbo tó gbójúlé gbogbo ẹ̀ bàjẹ́ yẹnyẹn láyọ̀ kẹ́lẹ̀ kó tó kù láyé ẹni tí wọ́n fi ń tọrọ tẹ́lẹ̀ ni ó wá dẹni tán padà fi ń ṣépè pé ọlọ́mọdé kí tèmi rí bí tẹ́lẹ̀ yìí ọlọ́mọdé kọ́rọ̀ bàbá ó rí bẹ́ẹ̀ ọ̀dà báyìí ọlọ́mọdé padà dà ìdá àwọn àdàtọ́ àtọmọ àtọwọ àrọmọdọmọdọmọdọmọ àtọmọ kéwú olólùfẹ́ àti gbogbo aṣọ ara wa. gàmọ́ àkàlẹ́ ní. Amarelo dákun tó lọ́wọ́ ẹjẹ́ á dáa wọ́n ní ìjòkóta jókòó lónìí ìjó dùn àbí òdùn à ń gbọ́ kéwú à ń gbọ́ mímọ́ àtúwárí dùnú mẹ́ẹ̀ à ń dúró sí kiri àsìntòmọ́jú àwọn ìmọ̀ tí wọ́n ń lò yìí sáwọn alámọ̀ fúnra wa ni tá a bá ní sàbòsí àtùbà tí ń jìyà òun làá fi ríran ìyá wíwà ni àwọn bàbá Adam ni wọ́n jẹ kú wọ́n jẹ kú ni kò sí àsìkò tí wọ́n fi sinmi wọn sì gbẹ̀san rẹ̀ lọ́dọ̀ ẹnìkan bẹ́ẹ̀ ni bàbá ṣe Kamal bàbá ṣe wàhálìmí bàbá alágbàjì bàbá alákàlámbì gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irú wọn bẹ́ẹ̀ àwọn ń dájọ orúkọ ọlọ́mọkàndínlọ́gọ́rùn fún wọn fún àwọn ọmọ tó kù lẹ́yìn ẹ̀jẹ̀ akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn àwọn mùdírì ọlọ́mọ dojú ti wá lára wọn mọ́ sì bá iléeṣẹ́ àbádáwọ̀ jẹ́ àti gbogbo àwọn fàtàdá kan tí wọ́n ta ìmọ́lẹ̀ sáyé mílíọ̀nù tá a ń dá sí abẹ́ kàní àbí yìí tá a ń dá àbí àjọ tá a já sọ́dọ̀ Ọlọ́run àwọn ni wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn Ọlọ́run fún ṣe Ọlọ́run balẹ̀ wọn jẹ́ àtàfẹ́ ẹnìkọ̀ọ̀kan wa náà ọ̀nà wíìrìjì ni ọ̀nà àṣírí ni ló báyìí ṣe báyìí ni tó sì rí bẹ́ẹ̀ tá a fi ń jẹyàn láyé àti lọ́nà ìwà dáadáa Asmaul Lahi al-Husna ọlọ́run bá dúró ti gbogbo nǹkan ṣe Adam mọ́jọ́ bàjẹ́ mọ́jọ́ fẹ́ bàjẹ́ gbogbo tí o bá bàjẹ́ bẹ́ẹ̀ ọlọ́sàbà ti dànù bá a tún ṣe àti gbogbo àfa tó kú náà ẹ̀ tí o bá mọ̀ kó wọ́n ṣe jálá jàlálù Allah jálá jàlálù àrà àìmọ̀ àìmọ̀. جلاله أسأله عليم منه عليم kọ̀ọ̀kan bàbá aláìbí ó ṣe báwọn bá wá wọ́n gbọ́dọ̀ ṣàdúrà bàbá lọ́tẹ̀ àwọn bàbá àwọn ìmáàmù wa wọ́n ṣàdúrà àwọn àgbẹ̀ lọ bàbá nítorí wọ́n ń dùn lọ́wọ́ wọ́n ní owó mọ́ṣáláṣí sọlọ alẹ nabi yẹ kẹrin láti ẹnu àwọn bàbá wọn ni wọn ń ta.